إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذنا الله وإياكم من النار أما بعد فيا أيها الناس اتقوا الله تعالى واعلموا أن السنة حجة بنفسها وأنها أصل من أصول الفكر وأنها المصدر الثاني من مصادر التشريع الإسلامي السنة يا عباد الله هي ما رسم ليقتدى ولهذا قال النبي صلى الله عليه وآله وسلم من سن في الإسلام سنة حسنة له أجرها وأجر ما عمل بها والسنة يا عباد الله ما شرعه النبي صلى الله عليه وسلم لأمته ويلزم اتباعه فيه لأن الله سبحانه وتعالى أوجب طاعته على الخلق وقال تعالى واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون حرم رسول الله صلى الله عليه وسلم أشياء يوم خيبر من الحمار الأهلي وقال يوشك الرجل متكئ على أريكته يحدث بحديثه يقول بيننا وبينكم كتاب الله وما وجدنا فيه من حلال أحللناه وما وجدنا فيه من حرام حرمناه ألا وإنما حرم رسول الله صلى الله عليه وسلم مثل ما حرم الله عز وجل لذلك أحاديث رسول الله صلى الله عليه وسلم كتنزيل كتنزيل لأقوال القول الأول يقول لم يسن رسول الله صلى الله عليه وسلم سنة إلا يوحى لقوله وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى وكان جبريل عليه السلام ينزل على النبي صلى الله عليه وسلم بالسنة كما ينزل عليه بالقرآن والقول الثاني منهم من يقول من يقوله جعل الله لرسوله أن يصن ما يرى أنه مصلحة للخلق واستدل بقوله تعالى إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراد الله قال إنما خطه الله بأن يحكم برأيه لأنه معصوم وأن معه التوفيق وأبى من ذهب إلى القول الأول هذا المذهب وقال إنما أمر أن يحكم بما أراه الله تعالى من الوجوه المنزل عليه في الكتاب فهذا معنى الآية القول الثالث قال بعدهم ألقي في راعي النبي صلى الله عليه وسلم كلما سنه واحتج بالحديث الآتي عن المطلب بن حمزة أن رسول الله صلى الله عليه وسلم قال ما تركت شيئا مما أمركم الله به إلا وقد أمرتكم به ولا تركت شيئا مما نهاكم الله عنه إلا وقد نهيتكم عنه وإن الروح الأمين قد نفخ في روعي إنه لن يموت أن تموت نفس حتى تستوفي رزقها فأجملوا في السلف القول الرابع يقول الآخرون ما صلى رسول الله صلى الله عليه وسلم من سنة إلا ولها أصل في كتاب الله وسنته صلى الله عليه وسلم فيما لم يرد فيه بعينه نفس الكتاب بيان للكتاب كانت سنته كما كانت سنته لتبيين على الصلاة وعملها على أصل جملة عبد السلام وسنته صلى الله عليه وسلم لا تفارق كتاب الله عز وجل ثبت عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خلقت فيكم شيئان لن تذلوا بعدهما كتاب الله وسنتي ولن يتحرقا حتى يرد علي الحوض وسنة يا عباد الله على ضربين ضرب يؤخذ من النبي صلى الله عليه وسلم مشافهة وسماعة وهذا يجب على كل أحد من المسلمين قبوله واعتقاده على ما جاء به من وجوه وندب وإباحة وحضر ومن لم يقبله فقد كفر لأنه كذبه كذبه في خبره ومن كذب رسول الله صلى الله عليه وسلم فيما أخبر به فقد ارتد وتجب استجابته وإن تاب وإلا قتل وذلك يؤخذ خبرا عنه والكلام فيه في موضعين أحدهما في إسناده والآخر في متنه فأما الإسناد يا عباد الله فالإنسان تواتر وأحاد أما تواتر فدرجان أحدهما تواتر من طريق اللفظ مثل ما روي من عدد الصلوات وركعاتها وأركانها وترتيبها والآخر تواتر من طريق المعنى مثل ما روي عن معجزته صلى الله عليه وسلم وخبر الأحاد من حط عن حج التواتر وهو دردان مسند ومرسل وأما المسند فدردان أحدهما يوجب العلم أو على أوجه منها خبر الله وخبر رسوله صلى الله عليه وسلم ومنها أن يحكي رجل في حضرة رسول الله صلى الله عليه وسلم شيئا ويدعي علمه فلا ينكره عليه ويخضع به على صدقه ومنها أن يحكي رجل شيئا بحضرة جماعة كثيرة ويدعي علمهم به فلا ينكرونه ويعلم في ذلك صدقه ومنها خبر الواحد تلقته الأمة بالقبول ويقطع بصدقه سواء عمل به القل أو عمل به البعض وتأوله البعض فهذه الأخبار يا عباد الله توجب العمل ويقع بها العلم استحلالا وأما ضرب الثاني من المسند ومثل الأخبار المروية في كتب السنن الصحة فإنها توجب العمل ولا توجب العلم ولا يقبل خبر واحد ولا يجب العمل به حتى تثبت عدالة رساله واتصال إسناده وأما المرسل فهو من قطع إسناده إن كان من مراسيل الصحابة رضوان الله عليهم أجمعين قيل ووجب العمل به وإن كان من مراسيل غير الصحابة فلا يحتج بخبره حتى تعلم عدالته اللهم إننا علمنا أن الانتصام في السنن نجاته ووفقنا اللهم لمعرفة سننه الصحيحة وارزقنا اتباعها يا رب العالمين الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد يا عباد الله اعلموا أن السنة النبوية الشريفة نجاة لمن تمسك بها أيها الناس أدعوكم الله أبا ọlọ́run ọba tí ọlẹ́tọ̀ tí ọpẹ́ nínú gbogbo títí ọlọ́run ọba yìí ni adá ọpẹ́ fún ọpẹ́ kí ni ọlọ́run ọba yìí nínú dídẹ́dà ọpẹ́ kí ni ọlọ́run ọba yìí nínú ìníkapa lórí ẹ̀dá àti ìbápèsè fún ẹ̀dá ọpẹ́ kí ni ọlọ́run ọba yìí nínú máa fètò àlámọ̀rí ẹ̀dá ọ̀sẹ̀kùn ni ọlọ́run ọba yìí nínú àwọn orúkọ rẹ̀ èyí tó ga àti àwọn ìròyìn rẹ̀ tó ga jùlọ. ìṣe ọlọ́run ọlọ́run kọ́ máa bẹ́ẹ̀ tó ti pé kò sí ànẹ́bí mi lẹ́yìn rẹ̀ mọ́. ọlọ́run kọ́ bá ní ká ànẹ́bí yìí ọlọ́run kọ́ bá ní káwọn ará lè àti àwọn sábà rẹ̀ àti àwọn tó wà lórí ìlànà ẹ̀sìn rẹ̀ ń ti dáadáa títí di ọjọ́ ẹ̀san. lẹ́yìn ìgbà yẹn yìí pé lágẹ̀mẹ́ súnà yìí ìpìlẹ̀ lọ́jẹ́ nínú ìpìlẹ̀ tá a máa fi ń gbẹ́sìn yìí súnà yìí ó tún jẹ́ ìpìlẹ̀ kejì nínú àwọn ìpìlẹ̀ tá a máa fi mú ṣẹ̀ríà islam wa èyí ń ti ọlọ́run ọba kí ni wọ́n ti ń fẹ́ súnà òun náà ni wọ́n tó fi pé wọ́n gbé ìlànà yìí kalẹ̀ fún wa ká lè máa tẹ̀lé ọlọ́pàá ni àdẹ́bí sallallahu alaihi wasallam tó wá jọ́nà ẹnìyẹn máa gba ládàá rẹ̀ àti ládàá ẹni tó bá ti ṣètò ọ̀nà yìí ládàá ẹni kẹ́kẹ́ ọ̀tẹ̀ ní ìdíra wọn lọ́wọ́ kápújọ́ ọlọ yé wáyé pé súnmọ́ ká sọ̀rọ̀ rẹ̀ yìí òun ni ojú ànẹ́bí sallallahu alaihi wasallam tó ṣe lófin fún àwọn àlẹ́ ọmọ rẹ̀ wá gbé dẹ́dẹ́ fún gbogbo àwọn àlẹ́ ọmọ láti tẹ̀lé lánàá yìí torí pé fún ara ọlọ́run di ibi ìtẹ̀lé ànẹ́bí lọ́rùn fún gbogbo ẹ̀dá ọlọ́run ẹbẹ̀rù náà o ẹ báyọ̀ ọlọ́run ẹ ṣe ń tẹ̀bí ní wọn náà o iná wo ni ètò ti máa bọ́ létí kalẹ̀ fáwọn aláìní gbàgbọ́ láti náà máa tẹ̀lé tọ́lọ́run ẹ sì máa tẹ̀lé tòjíṣẹ́ kí ẹ bá jíṣẹ́ ẹ jẹ ní ìkẹ́ nípa ọjọ́ ànẹ́bí sanika máa tẹ̀lé yìí ó ti àwọn kankan léèwọ̀ ní ọjọ́ ogun freedom nínú ẹ náà ni ìlà jẹ́kẹ́kẹ́kẹ́ tẹ́lé ànẹ́bí sọ wípé wọn ò gbọ́dọ̀ máa jẹ mọ́ wọn á máa jẹ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó di gásọ́ tó Khaybar anábì ní ẹ̀gbọ́dọ̀ jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ilé mọ́ láti ẹ̀jẹ̀ fi kó agbọ́dẹ anábì nígbà tó wá sọ̀rọ̀ yìí wá sọ fún àwọn àlẹ́ ọmọ ìjọ yẹn yìí pé kò ní pẹ́ kò ní jì káàrí ẹnìkan tí rọ̀gbọ̀ lórí ibùsùn rẹ̀. wọ́n máa mú àdìsí ọ̀rọ̀ èmi ó ti ọlọ́run ó mú Ìwọ́n tá a bá rí nínú Kùránì tó jẹ́ láàlí làwọn àgbà pa láàlí ni. Ìwọ́n tá a bá rí nínú Kùránì tó jẹ́ haramu, òun làwọn àgbà fi haramu ni. Àlébi ni ẹ̀fẹ̀ tẹ̀ gbòjò. Dájájú ihun tí òjíṣẹ́ Ọlọ́run ọba ṣe léèwọ̀ kẹ́lẹ́ bí ihun tí Ọlọ́run ọba sánà ọ̀tá láti léèwọ̀ ni. Nítorí bẹ́ẹ̀ ni ó sì máa yí àwa Mùsùlùmí pé ọ̀rọ̀ tó bá ti ẹnu ń ṣe Ọlọ́run ọba jáde àtẹ̀ǹzéèlì, kọ́dà gẹ́gẹ́ bí àlùkùránì náà nítorí kí nítorí àwọn àlámọ̀rí bíi mẹ́rin tí ń bọ̀ yìí láwọn àbá sọ fún wa. láwọn ọkọ ń bẹ̀ wọ́n ní pé òjíṣẹ́ ọlọ́run ọba ọ̀múlànà kankan wá fún wa àyàfi kọjá sí pé ṣé ẹyọ wá látọ̀dọ̀ ọlọ́run tó ti nǹkan náà nílànà fún wa rẹ̀. pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba hàn ọ̀tá alátọ́kọ báyìí pé àní ànẹ́bí òkè ń sọ̀rọ̀ nípa ìfẹ́ ẹnu bí kò sí pé wọn tá a bá Ní ẹgbẹ́ tọ́rọ ọba tún tẹnu ń ṣe ọlọ́run ọba jáde àtọ̀dọ̀ ọlọ́run náà ló ti wá. Bákan náà, Jibril alayhi salam. A máa mú súnà nẹ́bí máa ń sọ kalẹ̀ gẹ́gẹ́ bí sí máa mú Kùránì wá bà nẹ́bí náà rí. Sallallahu alaihi wa sallam. Ọ̀rọ̀ kejì, nínú tí ó máa yé wa wí pé a ní ọ̀rọ̀ tó bá tẹnu ń ṣe ọlọ́run ọba jáde gẹ́gẹ́ bí Kùránì. Nínú àwọn àfọ́ àti wọn ní pé, a ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ó gbé kalẹ̀ fún òtítọ́ ọlọ́run ọba kíkọ́ máa mú ìlànà wá ìlànà tó bá kiri kí ó jẹ́ àtúnṣe fún gbogbo ẹ̀dá wọ́n á ní kílẹ̀ rí wọ́n lẹ́rí àwọn lórí rẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run tó lọ́n tọ́ra yìí pé àwa láwùjọ kùránì kalẹ̀ fún rẹ̀ ànẹ́bì lódodo nítorí kó lè máa dájọ́ láàrin àwọn èèyàn kí mọ àárọ̀ kàlá pẹ̀lú tó wá ọba àlejò aládìí kíkẹ́ kọ́ bá mú ìdájọ́ wá pẹ̀lú ròrí rẹ̀ kí ló fà á nítorí pé ànẹ́bí sallallahu alaihi wasallam ẹni tá a ti sọ kò ní ìyá àṣìṣe ni kò lè ṣàṣìṣe níbi àlàyé yòówù tó bá ti fún wa ọlọ́run ọba àlejò láti sọ kò ní ìyá àṣìṣe àwọn èèyàn yòókù àwa lè láti ṣe ń tiwa. ọlọ́pàá ni mọ́mọ́ àlejò wa fi máa fọwọ́ àwọn ìtàhálà ló fi sọ pé gbogbo èèyàn la lè mú ná ọ̀rọ̀ rẹ̀ èyí tó bá ti déédéé á sì fọ ọ̀rọ̀ rẹ̀ tí ò ti déédéé sí àyàfi ànẹ́bí sallallahu alaihi wasallam àti sọ́kò níbi àṣìṣe àti bí ànẹ́bí yìí máa bò tàbí òǹṣẹ́ wà pẹ̀lú ẹ̀ òǹṣẹ́ nìkan ló tó lè fọwọ́ kọ́ ya pé kòǹṣẹ́ wà pẹ̀lú òun àti ànẹ́bí sallallahu alaihi wasallam. àwọn ènìyàn wá ní àlọ́rọ̀ àkọ́kọ́ yẹn náà látún padà sí i pé àníṣe ọlọ́run ọba ẹlẹ́dàá fún ànẹ́bí láti ẹ̀fẹ́ kó máa dájọ́ pẹ̀lú ohun tọ́lọ́run bá fi hẹ́ ohun tọ́lọ́run fi hẹ́ nínú ọ̀rọ̀ tí ó fi máa yé wa yé pé ọ̀rọ̀ tó bá tẹnu ń sí ọlọ́run ọba jáde kọ́dà gẹ́gẹ́ bí àlùkùránì náà nítorí pé jìbìrìlù ni máa ń mú kùránì wá jìbìrìlù yìí náà òun ni máa ń jù sí ẹ̀mí ànẹ́bí sallallahu alaihi wasallam tó ṣe nílànà fún wa ẹ̀rí jẹ́ mi tó lórí eléyìí òun náà ni hadith tọ́wá látọ̀dọ̀ al-Muttalib ibn Hanzam dádájọ́ òjijì ọlọ́run sallallahu alaihi wasallam tó sọ báyìí pé nǹkan kan lẹ̀ nínú tọ́lọ́wọ́ ọba àlekè ọlá pàṣẹ rẹ̀ àyà àti kí n ti parí látẹ̀rẹ̀ ìyàlẹ́ ọmọ. kí ìtẹ̀sìn kẹ́kẹ́ lẹ̀ nínú ohun tí ọlọ́wọ́ ọba àlekè ọlá pọ̀ nípa rẹ̀ àti kí n kọ̀ fún ẹ̀yìn àlẹ́ ọmọ nípa rẹ̀. àti tó jìbì ìlú tó jẹ́ ní ìfọ̀kànbalẹ̀ tí tó ti kọ̀ kẹ̀rẹ́ yìí nípa ṣàfihàn ọ̀wọ̀ rẹ̀. wọ́n sọ̀rọ̀ wúyẹ́ sí mi lọ́kàn ẹ̀fín gbogbo ohun tó bá tẹnu ànẹ́bì wọ́n ní Jibrilu sọ̀rọ̀ owó yẹ sí mi lọ́kàn pé kí n mú dé sígbó ẹ̀yà rẹ̀ ó mọ̀ wípé ẹ̀mí kẹ̀kẹ́ ò ní kú títí sáré ti kiri olùfẹ́. ní àwọn ọdún máa ń sọ fún wa pé wà á ju lílo ọ̀fẹ́ kọ́là ànẹ́bí ní ẹ̀yà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ti gbẹ fẹ́ máa wá rìsìkì o. ẹ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. rìsìkì tẹ́ ẹ bá máa wá tí ọba máa kọ dí tẹ̀lé tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó ti tí wọ́n ti máa sọ wípé rìsìkú kà àrísìkí rẹ̀ ó ń wá ọkí ju bí ọjọ́ ogún ẹ̀sìn wà lọ. Ànábì sallallahu alaihi wasallam ó ní pé ìbílò wí sí mi lẹ́mìí wípé àní ẹ̀mí kankan ò ní kú títí tí jẹ ẹ̀mú rẹ̀ ó fi pín láyé yìí. Láti lè lọ sí sọ̀rọ̀. Torí bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín níbi ohun tẹ́ bá wa. Gbogbo ohun tẹ́ bá wa ẹ má jẹ́ okó bá nǹkan kan nípa sọ́wọ́n ọba Subhanahu wa ta'ala gbogbo àrísìkì tá a bá ti wá sí ọ̀pọ̀ ti kọjú tọ́lọ́run ìyẹn ti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń parẹ́ ni ẹ. pẹ̀lú ọ̀rọ̀ yìí yóò máa yọ ẹni gbogbo ọ̀rọ̀ tó kọ̀ sẹ́nu ń ṣe ọlọ́run ọba jáde gẹ́lẹ́ bí kùránì ìdájìlélò ṣe máa ń wí sẹ́nu ń ṣe ọlọ́run bẹ́ẹ̀ náà lọ́sọ̀rọ̀ yẹn sẹ́nu ń ṣe ọlọ́run pé kò wí falẹ̀ ọ̀nà. ọ̀rọ̀ kẹrin nínú ohun tí ó jẹ ọmọ a ní ohun tó bá ti ẹnu ń ṣe ọlọ́run ọba jáde kò mú kẹ̀kẹ́ wá nílànà rẹ̀ àti kárí pilẹ̀ fún ní ìtura ọlọ́run ọba. ó ní èyí pé súnà nẹ́bí sallallahu alaihi wasallam yóò máa wá níbi ohun tá a bá rí ẹ̀rí pàtó kan nù Qur'an. àbí ká sì rí ẹ̀rí pàtó nù Qur'an kí súnà yìí wá sàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. gẹ́gẹ́ bí súnà nẹ́bí sallallahu alaihi wasallam ti wá ìgbàtọ́lọ́wọ́ bá bàárà kiri ká máa kírun. ṣùgbọ́n láyé bó láti kírun kò sínú Qur'an ṣígbò láàbàákí kí làwọn orígun oorun kí lọ́rọ̀ ẹ̀yẹ̀ ẹ̀rún kí ni wọ́n ta fẹ́ nù iṣẹ́ wo la fẹ́ ká ṣe ń bẹ̀ kí la fẹ́ ká sọ ń bẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ni súnlẹ̀ wa ṣàlàyé ẹ̀ ẹ̀rí gbogbo àwọn kọ́lá náà ẹni ọba sọ pé kangili ti lòun ilé kùránì Súnà nẹ́bí ò lè wá ní ohun tí wọ́n sàkó ohun tọ́lọ̀ wọn bá sọ. Àfi tọ́rọ̀ ni ọ̀bá yẹ́ ni tó ń sàlàyé ẹ̀ lókun. Ṣé ọ̀sọ̀ ní sẹ́yìn wá rí ọ̀rọ̀ ànẹ́bí ti takó tọ́lọ́hùn láàrin. Ṣé wọ́n tẹ́ni yẹn ń sọ òye kọ̀ọ̀kan kẹ̀kẹ́ fi ń sọ. Ànẹ́bí sallallahu alaihi wasallam ó dé wá nù hadith Abi Huraira. Ó ní mo fílẹ̀ fún yín kí nǹkan méjì tó ti yí pé tẹ́ ẹ bá gbà nǹkan méjèèjì mú lẹ́yìn ìgbà tí mo bá lọ tẹ́ ẹ̀ ní ìsìn alákọ̀ọ́kọ́ nù rẹ̀ ní tírà ọlọ́run àti súnà mi súnà mi ìlànà mi àtẹ́rì sọ́lọ́lọ́ àìsọ́lá pé ọ̀rọ̀ mi ni àbí ṣe mi ni àbí ohun tí wọ́n ti lójú mi ti ń kọ́tàkó rẹ̀ mo fílẹ̀ fún yín kọ́ máa jẹ́ atọ́nà fún yín tí wọ́n bá lọ tán ṣé ẹ bá ti mú ẹ̀ ní sílẹ̀ láéláé anẹ́bí sọ́lọ́lọ́ àìsọ́lá wọ́n ní tẹ́wọ́ rí àlùkùránì àti ọ̀nà ẹ̀kí sí nìkan náà wẹ́rẹ́ pé òun rádìsì kí wọ́n tako kùránì bàbá wọn ti ń sọ. ẹ má ó ṣe fi àdìsì yẹn wá láti wá sọ fún wa yìí pé áyà ni o ó ti di ohun tá a lò mọ́. tí wọ́n bọ́ tako ó kò sí ohun tọ́jọ́. sọ eléyìí a gbà mú lábala bẹ̀rẹ̀ àti pé súnmẹ̀ yìí yàtọ̀ ipa ànẹ́bí wí èèyàn gbọ́ ilé yìí tẹ́tẹ́ ní fún gbogbo àlẹ́ ọmọ tó jẹ́ mùsùlùmí láti gbà wọlé kí wọ́n tẹ̀ lábẹ́ ọkàn yìí pé ọ̀rọ̀ yẹn o tó bá sọ sí tẹ́tẹ́ káfí tẹ́tẹ́ ní káfí. irú àlámọ̀rí tó wá lórí pé òkòtò mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa gbálẹ̀ gbogbo àwọn àhàdìsì tó wá lórí ẹ̀ lọ́rẹ́ yẹn ní lọ́dọ̀ àwọn àpọ̀ ní òṣùlù wọn ni àlẹ́ amúrú ẹ̀kẹ́dẹ́lẹ́wọ́dọ̀ ẹ̀wọ̀n tó bá jáde ń sọ fún ayé pé tẹ́tẹ́ nìkan yẹn sí àdìsí tó ní ká sí yorùbá ọ̀lẹ̀ àdìsí àti nípa pẹ̀láàmù ìpẹ́jì lójú gbogbo ohun tó bá dẹ̀ ti jẹ́ àṣẹ ní ìsọfún ayé ìṣẹ̀lẹ̀ ni gbogbo àwọn ọ̀rọ̀ tó bá tẹnu ń sọ ọlọ́run ọba jáde tí wọ́n gbọ́ lẹ́nu sẹ́nu táwọn sàdé láwọn sọ ọba ìsọrí kọ́rin yẹn ní nǹkan dandan ni ká lò ká sì ládé ọkàn rẹ̀ fẹ́ náà nẹ́bí ló ti jáde. ìwádìí sọ wípé mọ́tò àhábò ní nǹkan yẹn àdé àárọ̀ mọ́ ní kẹ́kẹ́ bẹ́ẹ̀ bírò yìí ta kàlẹ́ kẹta lẹ́bi lọ sí kẹ́tẹ́kẹ́tẹ́ ikú àgbọ̀dọ̀ sí kí ni ọ àti kẹ́tẹ́kẹ́tẹ́ ilé àgbọ̀dọ̀ jẹ́ àti kí ni káwọn mo ta àrọ́ọ̀mù ni kí ẹ fẹ́ ṣe tàbíkù kan bí kò ṣe pé ó ta fẹ́ lára ìgbéyàwó òun ni kó gbére kí ẹ bá ti kó òjíṣẹ́ padà wọ́ kí ẹ rí i pé mo tó padà kan náà ní kí ẹ fìrì yẹn lẹ̀. tó nípa bẹ́ẹ̀ ẹni tá a bá wá fi ọ̀rọ̀ àjẹ́sí hẹ̀ yí pé òun tá nẹ́bí sọ ni ọ̀sán yìí kò ń kọ̀ ọ̀sán yìí kò ń kọ̀ ọ̀sán yìí kò ń kọ̀ ọ̀sán yìí kò ń kọ̀ Òun àti ẹni tí ń bọjú ọ̀sẹ̀ kẹ́kẹ́ náà jọ ni wọ́n. Nítorí pé ìjẹ́jẹ́ ní káṣọ lọ́hùn, láti mọ́ àlè mọ́ lọ́wọ́ bá ṣe àfi pẹ̀lú pọ̀jà nẹ́bì. Ní ẹ bá ti wá kọjá nẹ́bì ọ̀kọ̀dọ̀ lọ. Tó nípa bẹ́ẹ̀ ń gbọ́ fi súnmọ́ nẹ́bì yẹn yí pé ohun tá nẹ́bì sọ ni. Ó wá lóhun ọ̀gá ọkọ̀ ní kàfà. Ó ń tọ̀ ohun ti aláìmoore. Ní ẹ̀ka àdéhùn ìgbéyàn kọ́ ní wọ́n gbádìí tẹ̀rẹ̀ yẹn tán. Kẹ ọ̀dọ̀ ànẹ́bì máa ní ọba ní wọ́n kádìsì rẹ̀ yẹn wọn ọ̀kẹ́ ọba bàbá obìnrin ti ń kọ ọrùn fún ọkọ rẹ̀ wọ́n ní ẹ̀yìn ọmọ ìpè náà lọ ẹ̀rí ẹni ọba tako súnà níbi àti ní káfà ó òun ni wọ́n sọ pé àti ẹni yóò bá tako àdìsì àti sọlọ́lọ́ mú wà lórí kòtò pa nítorí pé ẹni tó kọ sí súnà yẹn kẹsì àbáwò kí àbáyé ó ti fi ọ̀rọ̀ ànábì ìdírọ́ níbi ìsànẹ́dì múlò rẹ̀ wá. ẹ gbà ká má gbàgbé pé ó lóhun àbí àwọn ọ̀rọ̀ tó rokọ̀ mọ́ ìbéèrè sí ànábì sọ́lọ́ àtúnlá òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe ọ̀rọ̀ mẹ́rin ni a máa sọ fún alọ́pọ̀lọpọ̀ ọ̀la. àwọn ni Àwọn ìjájú pé lótìtọ́ lódodo àgbà nẹ́bì ìgbàgbọ́dì sí ọlọ́run ni. Ẹ gbọ́dọ̀ gba òdí sí ọlọ́run ọba lódodo níbi ìró tó mú wá. Ọba àjẹ́ ìròyìn àtijọ́ ni èdè ojú ọ̀padà tẹ̀lẹ̀. Bákan náà, ṣé tọ́ba ní àṣe, ọba máa ṣe. Má ṣe tọ́ba ní ká fi ilẹ̀, á sí. Àti wípé o, Allah yóò ọ̀gbàjà lá, ìlà àbímọ̀ ṣàrà. Wọ́n kò gbọ́dọ̀ sílọ̀hùn àfihàn tí ẹni tí a bá wá rí àdísì fún sọ́kàkọ̀ tó lọ́wọ́ ọ̀gá wọlé àwọn nìkan fà ó ti aláìmọ̀ rẹ̀ mi ọ̀. kí ló fà á nítorí kẹ́nìyàn kọ́ kẹ́sàbà hù fi kọ̀bárì yìí ó gbà nẹ́ẹ̀sì nírọ́ níbi ìró tó mú wá nìyẹn kẹ́ẹ̀dẹ̀ ni ẹni ọba tó ti sọ lọ́wọ́ ọba nírọ́ níbi ìró tó wá mú wá ọ̀dẹ̀rẹ̀ kẹjà lọ́sọ̀ òun ti rí ariwo ẹ̀yìn tó ti kó mọ̀ nìyẹn kódà ń bí wọ́n bá ti lò dájú ẹ̀sìn wọ́n fẹ́ kí wọ́n sọ pé kẹ́nìyàn ó tún lá kónúkìwàdà ọ̀ kọ́ ọ̀sọ̀rọ̀ anẹ́bí àbí kí lọ wí kónúkìwàdà ọ̀ ní akọ̀ tó lóun ọ̀rọ̀ onígbò àdá tí kí wọ́n sì lo ṣẹ̀ríà ìsìláàmù kó rí ìrókò lọ́rùn rẹ̀. ṣẹlẹ̀ kejì nínú súnà òun náà lè tún ṣe wípé wọ́n fún wa ní ìròǹpa rẹ̀ ni kìí ṣe wípé a gbọ́ lẹ́nu ẹ̀ láì. ẹ̀rí ta bá fẹ́ sọ̀rọ̀ nípa ilé ọ̀rọ̀ méjì lásọ̀. a máa sọ̀rọ̀ nípa ìsìnẹ́ àti ti ọ̀rọ̀ yẹn. a tún sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ gẹ́gẹ́ sọ́wọ́ látọ̀dá ní sọ̀tìlá. ẹ̀rí ta bá fẹ́ sọ nípa àti ti ọ̀rọ̀ tó ti ọ̀dà nẹ́bí ìrẹ́ méjì ni ẹnì kan bẹ tó ń kiri tàwa sùúrù tàwa sùúrù òun lọ̀rọ̀ tó wá ní ṣíṣe ń tẹ̀lé ọ̀rọ̀ tó tó wá ní ṣíṣe ń tẹ̀lé ìrìn méjì tún lòun náà ìrìn àkọ́kọ́ òun lè bẹ́ẹ̀ pé tó lóhùn yẹn wá ní ṣíṣe ń tẹ̀lé eléyìí bẹ́ẹ̀ eléyìí bẹ́ẹ̀ kẹ́kẹ́ náà sì lọ̀rọ̀ wọn ń jẹ́ ọ̀rọ̀ kejì lórí ọ̀rọ̀ ṣíṣe ń látàlá èyí tó jẹ́ gbólóhùn tó wá ní ṣíṣe ń òun náà ní bí ọ̀rọ̀ bá ti máa kírun kìí fẹnu èèyàn kẹ lọ sọ báyìí láti máa kí nǹkan fi ń kí lọ́wọ́lọ́wọ́ yìí táǹkì jímọ̀ lásìkò táǹkì rákà méjì ní júmọ̀ kó túbà ń bẹ níwájú rẹ̀ kìí sọ̀rọ̀ kan kìí sọ̀rọ̀ méjì kìí sí mẹ́ta ọ̀rọ̀ lọ́wọ́ lórí ẹ̀ rákà ilé àbá sẹ́ńtì àlàńsàrè édó ní ìṣá ìṣàtúbà ọ̀rọ̀ lọ́wọ́ lórí àti gbogbo wa ti ń kì ni yẹn Lọ́kẹ́ náà ọ̀rọ̀ kejì òun lè tó ti ní kó wá ní túmọ̀ sísẹ̀ ń tẹ̀lé ní ìtumọ̀ rẹ̀ ń rí bákẹ́ náà ṣùgbọ́n kó lóun lè má jọra wọn. Bí ká sọ wípé kéèyàn mọ́ra kéèyàn mọ́ra kó sì mọ́tótó ẹ̀rì pé ìmọ́ra láyé láwọn kan pé á tó sọ wípé kó sì mọ́tótó kó kó sì tónítóní. Á rí pé gbólóhùn yẹn ń yàtọ̀ síra wọn. Kọ́mọ́ra ó sì mọ́ tó tó ó ṣe tóní tóní ó lóhùn yẹn ṣe kí ni ọ̀pọ̀ yàtọ̀ síra wọn ṣùgbọ́n ṣùgbọ́n kẹ́nẹ̀ ní fún wa àwọn ọ̀rọ̀ tó wá báyìí àwọn náà tún lọ kẹrin ni bí irú ẹ̀gbà wa tó sọ nípa pé táwọn ọ̀sán wà níbi kan ní mọ̀jísà ẹ̀rọ àwọn ọmọ sọ̀tọ́lá òun náà ní àwọn àmì ìyanu tọ́lọ́wọ́n ọba àlejò ọlá fún ìgbà táwọn ẹbí ṣe kú túbà ìdíje kùkùté àlẹ́bí bá kó níbẹ̀ mú àwọn tẹ̀lé sáré fún ìdíje kùkùté ọgbọ́ ẹkú ìjà ó sì dákẹ́ ẹkú gbogbo àwọn eléyìí ìsúnmọ́ oríṣiríṣi wá lórí ẹ̀ fífẹ́ ìkẹtọ̀ tẹ̀lẹ̀ ni àwa tóòrò ni ẹ wá rí lábala kejì nínú àwọn àhàdí ti àtúnṣe alẹ́ òun náà ní àhàdí tó ṣe fi èèyàn kan lọ́gbàdì ìyẹn wá àwọn kan tún bẹ́ẹ̀ tí wọ́n sọ wípé à nígbà o kó lè yẹn kí ó dáa fún wa lọ́rọ̀ wọ́n o ẹ̀rí eléyìí náà ìran méjì ni akọ́nẹ́kí ní bí àhàdí àhádì agbára tí ò tó ìta lọ́wọ́ ní sísẹ̀ǹtẹ̀lé yẹn agbára rẹ̀ ò tó tó agbọ́dọ̀ gbàgbọ́ yé ẹ̀sìn wa dáadáa irin àkọ́kọ́ òun lè tó ṣe pa ní àfitì fún èyí tá aláfitì fún ìhun náà tó pín méjì ọ̀kẹ́ ń bẹ̀rẹ̀ pé tẹ́tẹ́ ní agbọ́dọ̀ gbà bí àmọ̀dájú ni irú rọ ìrú ọlọ́run ọba sùpánì ọ̀tá aláṣírí tí ìrìlù wa fún wa ìrìlù sí èèyàn kẹ́ni àbí kì sí èèyàn kẹ́ni èèyàn kẹ́ni ẹ̀dá kẹ́ni wọ́n wá fún ànẹ́bí nìkan nírò ànẹ́bí dé fáwọn ànẹ́ nírò wọ́n wá bọ̀ yóò bá kọ pé èyàn kẹ́ ní òfin wa nírò à nígbà òkè yìí gbọ́ngàn òun ti kọ tẹ̀sìn yẹn yẹn nìyẹn irú eléyìí dandan ní kẹgbà ìgbà náà ni kéèyàn kẹ́ múrò wáyé pé òun ṣe nǹkan báyìí lójú ànẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí ọ̀dẹ̀ tako agbọ́dọ̀ gbọ́rọ̀ rẹ̀ yẹn àti kẹ́nìkan náà àwọn sàábé kọ́ sọ pé òun ṣe nǹkan báyìí lójú gbogbo àwọn sàábé gbogbo àwọn sàábé sì mú rẹ̀ báyìí àti ọ̀rọ̀ yẹn ìyẹn kẹ́ lọ́dẹ̀ sọ̀rọ̀ yẹn agbọ́dọ̀ gbà yín kó dodo ni. ṣé ẹ̀ náà lọ́rọ̀ èèyàn kan ní ìtàn wá pé gbogbo àlè ó mọ̀ sí pàtó òtọ́ ni. èèyàn gbọ́dọ̀ dé bẹ̀rẹ̀ kí yẹn wá yarí pé bóun nìkan lóhun ibò láti àdá lóhun. ẹ má jà gbàgbé síbẹ̀ ní títà ti ń kọ èrè ọ̀rọ̀ èèyàn kan ó dẹ̀ rinlẹ̀ yìí pé òdodo àwọn òfin méjì. Lọ sí àti pé, a ẹ̀rí tó fìdí ẹ̀ múlẹ̀ wípé èèyàn kan lọ sọ̀rọ̀ tó dẹ̀ nílẹ̀ dáadáa agbọ́dọ̀ sàgbọ́. Alákẹ́ náà ìrìn kejì nínú mọ́sílẹ̀dù yìí tó lè máa bá ń tàbí kì í. Òun náà ní gbogbo àwọn àdìsí tá a bá rí kan nínú tíra sún náà. Agbọ́dọ̀ ti sọ sọ ọ́. Irú àdìsí sọ sọ wípé kéèyàn má fẹ́ máa fa okùn kíní káàkiri. Okùn ẹran àbí okùn yẹrí ayaba. Nínú sún náà láti máa rí ó dẹ̀ lálàáfíà dáadáa. Síbi ohun tó rinlẹ̀, òun náà ní kéèyàn ka ọwọ́ rẹ̀. الأنامل مستنطقات مسؤولات àwọn ọmọ níka òun ni wọ́n máa lù lẹ́nu tọ́rọ ọjọ́ gbé alkiyama wọ́n á dẹ̀bi wọ́n léèrè pé kí láfíkà irú súnàmì yóò fìdí múlẹ̀ àríkà nínú tátẹ̀ka irú àwọn eléyìí agbọ́dọ̀ ti ṣẹ́tọ̀ tẹ́tẹ́ríkà ṣẹ́tọ̀ ìdílé máa gbọ́dọ̀ gba irú èèyàn kan máa ti gbọ́dọ̀ ti ṣẹ́tọ̀ ohun tí èèyàn kan bá wí títí táàmù ìfẹ́ ní dọ́gbadọ́gba ló sọ ẹni déédéé ni wọn ò kárọ́mọ́rọ̀ rẹ̀ olódodo ni kì í dẹ̀ ti kò sí. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni ó sì forí sí i dáadáa báyìí. Ẹ wá rí èyí tó ṣe pé wọ́n pa orúkọ yẹn kẹ́rẹ́ níbi ẹ̀gbà wá ọ̀rọ̀ yẹn. Ẹ̀rí wọ́n ẹbí lọ́dọ̀ tàbí sísàbí bá wí ọ̀rọ̀ kan fún wa. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ ìwádìí kan ní kò wá dákọ̀ kàábéènì. Ẹ gbọ́dọ̀ gbà ipò tọ̀ ní tàbí yẹn torí gbogbo àwọn ọmọlẹ́yìn àníbi sọ́lọ́lọ́ àìsílá tí wọ́n jẹ́ sàṣẹ̀rì àwọn dóòlù báwọn bá ti ṣe wá láǹfààní nìyẹn ẹni dọ́gbadọ́gba ni wọ́n torí bẹ́ẹ̀ yẹn gbọ́dọ̀ ti jẹ́jẹ́ o èèyàn kẹ́ni sáábẹ̀ yẹn o ó wá mú ọ̀rọ̀ wá látọ̀dọ̀ ànẹ́bí sọ́lọ́lọ́ àìsílá kéèdì sóhun lọ́gọ́ ọlọ́dọ̀ ànẹ́bí ọ̀dọ̀ sáábẹ̀ kan ló ti bọ̀ ọwọ́ àdàkọ sáábẹ̀ yẹn ni a gbọ́dọ̀ gbà á nítorí pé gbogbo àwọn sáábẹ̀ yẹn yẹn ẹni tó dọ́gba ni wọ́n ẹni déédéé ni wọ́n wọ́n má gbà

Tàbárí kọ́ dọ́gbàdọ́gbà agbọ̀rọ̀ ẹ̀. Ilé bá ṣẹ́ ní dọ́gbàdọ́gbà akọ̀rọ̀ ẹ̀ sí. Àyàfà àwọn tàbí nìkan la gbọ́dọ̀ wọn wò. Láwọn ọmọlẹ́yìn ànẹ́bí tó gbó wọn pátá. Ẹni dọ́gbàdọ́gbà ni wọ́n, ẹni òdodo ni wọ́n, ẹni déédé ni wọ́n. Ọlọ́run ọba àlekẹ́ láti ti yọ́nú sí wọn. Ó tó ká ànẹ́bí sọ súnà tọ́lá láàfin òjijì ọlọ́run ọba kó o sì fi kẹwa láti lè tẹ̀lé lánàá náà àmì ọlọ́run ọba sùpánà ọ̀tálá àwọn ọmọ tó fún wa ọlọ́run dàbò sí wọn ní ọmọ alágbàjá dúkìá wa ọlọ́run ọba lè da ìbùkún sí àmì ọlọ́run ọba ìsọ ọlọ́run mọ́tà máa fi sọ ọ̀rẹ́ àti sọ wa ibi tá a máa rásọ bí àti ibi tá a máa rásọ lọ́run náà àwọn àmì ọlọ́run ọba sùhánì ọ̀tàlá gbogbo àwọn ẹni tí wọ́n ń kọ́ mọ̀ ẹni tí ń kọ́ gẹ́wẹ́ ẹni tí ń kọ́wé wọ́n ti dàpọ̀ àti iye wọn ọlọ́run wa fi ìbùkún sí àwọn aráalé ọlọ́run kò ṣe wọn ní aráalé dáadáa ìlú wa ọlọ́run kò ṣe ní ìlú fọkànbalẹ̀ ìwà ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run kò tún wa fi lórí ìwà ara ìwà ẹ̀sìn ìwà tó bá súnmọ́ mu ọlọ́run ti rán gbogbo ẹni tí ọ̀gá dùn ẹni tí bẹ́ẹ̀ léwu kan ẹni tí bẹ́ẹ̀ lára ọ̀gá gbogbo tí wọ́n bá nìyẹn wọn lálàáfíà àwọn tí wọ́n tó wá jáde láyé ṣe nú ẹ̀sìn náà wọ́n kú sí àti ọlọ́wọ́ bá ti wá ń sálà ọ̀gá tó bá ní torí wọn kò sì bá ní kí wọn àtúmọ̀tẹ́ tí wọ́n náà ọ̀gá kò jẹ ọjà àtúmọ̀tẹ́ wọn náà ọ̀gá kò jẹ ọjà iṣẹ́ tá a ṣe láti padà tẹni tó wà lójẹ́ náà lọ́dà kò sí rọrùn fún wa iṣẹ́ tá a ṣe sẹ́yìn òfin lọ́wọ́ náà lọ́dà kò sí sùúrù àwa àmì ọlọ́wọ́n ọba sọ̀rọ̀ náà sára gbogbo ìgbà yóò sábà máa wà láyé lọ́njẹ́ a máa wà lórí ìtẹ̀lẹ́sọ̀rọ̀ ọba ọlọ́run jẹ́ ọmọ àwà lẹ́nu tí wọ́n pa ìyàpọ̀ ọlọ́run ọba sí àwọn àmì ọlọ́run ọba sọ̀rọ̀ sàlá gbogbo àmọ̀tí ẹsẹ̀ wa àtàkì ọ̀làkùnkùnrin ẹ̀jì wa ọlọ́dàkùnkùnrin ẹ̀jì wa ọjọ́ ẹnì kọ̀ọ̀kan ọlọ́dàkùnkùn ọgbà gbogbo nǹkan tá à ń fẹ́ ní dáadáa ọlọ́dàkùnkùn wa ìyá àtẹ́lẹ̀ ẹ̀dá ọlọ́dàkùnkùn wa عباد الله إن ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله وصحبه وعلى آله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد قوموا إلى صلاتكم ورحمة الله تعالى